ní báyìí tí ìtẹ́ ti lò láti lè ṣe ẹlẹ́rìí àmì ìjìjà yìí kò tọ́wọ́ ń jẹrin one point one ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdùnú bello lórí ètò alfik fìdín. wàláhù alladhi la ilaha illa hu الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹtí ẹ̀yìn gbogbo wọn wípé àjọ kojúmọ́ abárúkà jùmọ́ aláàjẹká ṣòwò ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pín ní alẹ́ fífi fifteen lórí one zero one point one power seven lókè ìdòdúlógún ọ̀ṣọ́ ọ̀làdúnníbẹ̀ ló ń lò kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ́n kó jẹ́ kárí wípé lórí dáadáa lójúmọ́nà ẹ̀sìn islam insha allah kọ́lọ́n kó sì mọ̀ bọ́ kọ́lọ́n kó túbọ̀ mọ́ bá a kún yín insha allah òbí kúrò ti la. ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ umu kan tí wọ́n àdárúkọ ara wọn sí wọ́n níṣẹ́ ìgbàláyé wà fún obìnrin ìyàwó lé láti ṣe bẹ́ẹ̀ dìmọ́ bàbá ọkọ rẹ̀ tàbí bá bàbá ọkọ rẹ̀ lọ́wọ́ látàrí pé bàbá náà ṣe nǹkan tó dùn mọ́ mọ́lẹ́bí wọn eléyìí ò bá wọn lábẹ́ ìbéèrè wọn wọ́n ní àti pé ṣé ó tún tọ̀nà kí obìnrin tó ń lo nìkọ́ọ̀b kó fàyè gba bàbá rẹ̀ láti wọlé torí pé ọkọ kò sí ní ilé torí àwọn ń wò pé mahram ni bàbá àwọn jẹ́ fún àwọn eléyìí ó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ẹ̀kejì òun lè tọ́ látọ̀dọ̀ brother teslim ní ọ̀yẹ́ èkìtì wọ́n ní tí èèyàn bá jẹ́ ẹjẹǹtì ìyá bá ní wá bí a ṣe lè wá ilé téèyàn lè yá gbé wọ́n sì ṣàpèjúwe pé ilé náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà tó sì jẹ́ pé ń tó fẹ́ yálé gbalé àti ẹni tó nílé ọmọ yìí pé òun ó fi owó tòun náà kan tó jẹ́ ẹgbẹ̀rún márùn wọ́n ní ṣe ẹgbẹ̀rún márùn ṣé kò burú ṣé kò bọ́ sábẹ́ rìbá pé ṣé kò kì í ṣe àárọ̀mù báwọn tó sì jẹ́ pé kan náà làwọn gbà kése pé lọ́dọọdún. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú bàbá ọkọ ìwọ ló jẹ́ lórí rẹ̀ kó fẹ́yàwó ọmọ rẹ̀ nítorí pé Ọlọ́run bẹ́ẹ̀ lè dá ó ní wa halailu abna'ikum alladhina min aslabikum àtàwọn ìyàwó tájà àwọn ìyàwó tí wọ́n jẹ́ ẹ̀tọ́ fáwọn ọmọ yín tí wọ́n tara bàràbàrà dìyín jáde èèwọ̀ ni fún ẹ̀yin láti fẹ́ ìyàwó ọmọ yín ó túmọ̀ sí pé bàbá mahram ló jẹ́ fún ìyàwó ọmọ rẹ̀ torí ẹ̀ la sọ pé lábẹ́ òfin ọlọ́run bàbá ọkọ ó ń bẹ nínú ẹni tí ó tọ́ sí kó rí ojú ìyàwó ọmọ rẹ̀ èyí tó túmọ̀ sí pé tí wọ́n bá jẹ́ obìnrin tí ń bojú gẹ́gẹ́ bí òfin ọlọ́run ó bùkátà láti bojú rẹ níwájú bàbá ọkọ rẹ nítorí pé ìwọ ló jẹ́ lórí bàbá ọkọ kó fẹ́ bàbá ọkọ náà sì gbọ́dọ̀ sọ pé ńgbà tó ń jókòó nítòsí ibi tí ìyàwó ọmọ òun wà àrò òhun kan ó ń gbé pépé pékìnì irú bàbá bá wọn sọ pé kò gbádùn ṣùgbọ́n jíjẹ́ tí bàbá yẹn tó jẹ́ ẹni tọ́lọ́run ti ṣe léèwọ̀ fún láti fẹ́ ìyàwó ọmọ rẹ̀ kò fàyè lẹ̀ kíkékè obìnrin wa ti torí pé bàbá ọkọ òun ṣe ń tó dùn mọ́ òun kó wá dì má bàbá ọkọ pé gbàdì rárá o kò tọ́ lábẹ́ òfin ọlọ. nítorí bí àbá fi lè sọ́ra tá a kàn fẹ́ lo àǹfààní pé bàbá yìí èèwọ̀ ló jẹ́ lórí rẹ̀ kó fẹ́ mi táwọn á wá ń di ẹni tó fẹ́ gun gírí kọjá ewé kò sí tàbí ṣùgbọ́n pa àjàbọ̀ náà ni. Hmm. nígbà tó bá dì mọ́ bàbá má tètè pé ewúrẹ́ bu bàbá jẹ yóò di pé ṣẹ̀tọ́nì bẹ̀rẹ̀ sí kéròkérò kan sí bàbá lórí bẹ́ẹ̀ náà ni à ń bara ẹni lọ́wọ́ bá bàbá ọkọ rẹ lọ́wọ́ pé kí ni dàbá sọ pé nínú òfin ẹ̀sìn Islam àgbọ̀dọ̀ kúnlẹ̀ àgbọ̀dọ̀ dọ̀bálẹ̀ bíi ti kọ́ ọmọ wa náwó sí níjẹ́ òní bàbá wa di olóńdù tó di ọmọ ọwọ́ tó dò kàwé tó di igbá àwẹ̀wọ́ fún wọ ìyàwó ọmọ rẹ̀ tẹ́wọ́ àjọ máa bára yín lọ yàtọ̀ sí aburú tó tún lè ṣẹlẹ̀ gbára pé ọwọ́ kan ọwọ́ hmm. tí ṣètọ́ni lè tara rẹ̀ ṣiṣẹ́ aburú eléyìí tí máa mú kó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé àní aburú lè ṣẹlẹ̀ láàrin wọn. Hmm. torí ẹ̀ má dì má bàbá ọkọ rẹ o má sì ba bàbá ọkọ rẹ̀ lọ́wọ́ wọ́n ní tí bàbá ọmọ bàbá obìnrin bá wá wá sílé ọkọ rẹ̀ lásìkò ìgbà tọ́kọ sí nílé ṣé bàbá òun lè wọlé àbí kò lè wọlé wọ́n á nítorí pé àwọn wò pé bàbá àwọn maharam ni àbí bàbá rẹ̀ bá jẹ́ maharam tá a tún ní maharam <laughs> bàbá rẹ̀ èèwọ̀ ló fún bàbá rẹ̀ láéláé láti fi ọ bàbá rẹ̀ ah ẹnìkan ò yẹ kọjá pé yóò ṣe á máa pàṣẹ fún bàbá rẹ kí bàbá rẹ ó tó láǹfààní láti rí ọ hmm. torí ẹ eléyìí kò sínú nǹkan tọkùnrin lè ti torí rẹ máa wá fapájánú máa bínú pé ńgbà tó ń sí nílé bàbá ìyàwó òun wá ọwá sílẹ̀kùn fún bàbá rẹ à níbo la ti gbọ́ yìí hmm. lábẹ́ òfin Ọlọ́run gan kò sí nǹkan kan tó lè mú ọkọ fún bàbá rẹ láti wọlé ọwọ́ gidi pọkọ rẹ ò sí nílé kò sì mọ̀ pé bàbá rẹ ń bọ̀ ìyọ̀ǹdarú eléyìí á ti fi sílẹ̀ ní gbogbo ìgbà tí bàbá rẹ̀ bá wá o tí wọ́n fẹ́ rí ọ o wọ́n fi bàbá síta máa bá bàbá sọ̀rọ̀ gbẹ̀yìn fèrèsé o hmm. bàbá kí wọ́n wọlé ni o torí lè bàbá ni bàbá wá hmm. lè ìjẹ̀bù ṣèjẹ́ eléyìí mú mi rántí àwọn àṣàkáṣà kan wọ́n láwọn kan máa ń ṣe tí àti ìrìnà kò wọ́n à ń sì ń bẹ lọ́nkọ́ mọ̀jẹ́ pẹ̀lú rẹ̀ wà náà so wọ́n ní tí àwọn bá ti fẹ́yàwó bàbá ìyàwó àti ìyá ìyàwó ẹnì kan àwọn alásùn má jù fún ọmọ tí wọ́n bí wọ́n ní wọn ò tún ní láǹfààní àti rọ́ọ̀mà wọn má ọ̀dà láìra. La ilaha illallah. so ọ um, lè bẹ́nu àwọn asọ́dùn hmm. asọ́gbanupánu ìtàwọn èèyàn máa ń sọ nítorí pé gbàtẹ́ ẹni tá a bá ti kórìíra. Hmm. ẹnì kan gbogbo ohun tí ò ṣe náà lápò ṣe. wọ́n dàbí àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé súnà tí wọ́n ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wa alihi wasallam àwọn bínú wọn wọn ò rí wọn nítorí pé bídíà ló ń fẹ́ ṣe kún tiẹ̀ hmm. yọ pé bírò ọmọ bá tọrọ ọmọ bì kan ń lè jẹ́ pé àdìgbòlù tí ní yọ sọ fún bàbá ọmọbìnrin pé ta ló hmm. àwọn ẹjọ́ pé àkídà ń bàbá ni ó kó mílíkì lọ fún ya rẹ̀ pé ọyàn tó mú ń gbá ya rẹ̀ nù mm. ta ni ta ló lè ṣerú eléyìí ta ni ò ṣerú ẹ ààrẹ tẹ wá rọ̀ mí pa mẹ́wọ̀n mm. bá parọ́ kọ́pẹ́ tí wọn ò ní tètè rí já ó lè bá wọjà ánámọ̀ rọrùn <laughs> torí pọ́lọ́ kúkú ti ṣe irọ́ pípa léèwọ̀ náà kò bá funfun kò bá dúdú mm. ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn ọlọ́run kójó yí ọ ìwọ ọba àmọ́ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run kọ́ ọmọ fẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam ìbínú tiẹ̀ àtọ́jú orí rẹ kò lè yẹ ẹ̀sìn ọlọ́run padà hmm. ẹ̀sìn ọlọ́run ó sì máa tàn ká náà ni bọ́dà hmm. kírù rẹ ó tún pé gbákẹ́ pẹ́gbẹ̀rún tẹ̀sọ́ra hmm. ayíǹdẹ̀gún àti pálábá àtòkúta àdìgbòlù wàláhì ẹ̀sìn ọlọ́run ó tì yín dànù tó ẹ̀sìn ọlọ́run ọba yóò débi tọ́lọ́run ọba kọ pé yóò dé káyé parọ́ káyé sọ àsọgbanu àwọn ọmọ tí ó kó mílíkì lọ fún ya rẹ̀ tálẹ́ nítorí tó kó mílíkì lọ fún ya rẹ̀ ṣé mílíkì alágolo àbóǹgbẹ̀rẹ̀fù <laughs> ẹ so eléyìí túmọ̀ sí wípé bóyá ló àwọn tó máa ń pọ́dà láìra náà hmm. bóyá wọ́n ti jáwé sóbì náà hmm. ọ̀rọ̀ yẹn wọ́n ti fi kún un hmm. bàbá ọmọ bá wà wọ ọmọ ṣébọn ló bí ọmọ tí wọ́n fi rí fẹ́ yà ó wọ́n ṣe lè sọ pé kọ́ má lọ rọ́ ọmọ rẹ̀ kó ṣe má rọ́ ọmọ rẹ̀ ṣe lè jẹba wọn á ní táwọn bá ń ṣiṣẹ́ abánigbalé so tí àwọn bá báyàn gbalé lórí àádọ́ta ẹgbẹ̀rún náírà táwọn sì sọ pé ìdá kanu mẹ́wàá owó tí wọ́n san làwọn gbà lérè iṣẹ́ tàwọn ẹni ọgbàlé àti ẹni tó nílé tí ó gbélé lẹ́sìn ti bá àwọn mọ̀ pa àwọn gbàrú rẹ̀ ṣé owó táwọn fẹ́ gbà ọ̀hún ṣé halal ni àbí haram. àkọ́kọ́ ọlọ́run ní wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ mẹ́sìn máa jẹ owó yín láàrin yín níjẹ̀ ìbàjẹ́. Hmm, èmi tí n bá mà sí owó tó fẹ́ jẹ yẹn tó sì ní mú wá ọlọ́run fara mọ́ hmm. nítorí ìyànjẹ ni wọ́n ń pè lẹ́yìn. àmọ́ mo mà sí ike tó bá bá ń wálé yìí o wọn náà gbowó ọ̀yà lórí iṣẹ́ tó ṣe yìí o iye báyìí ló sì gbà ọba àyà ọba àsì pẹ́ kó tó di pọ ọba rí létí mọ ń wá ìtọgbà hmm. náà nù hmm. so eléyìí náà kò tún bá a mú lábẹ́ òfin Ọlọ́run ọba àyà ọba àpẹ ní ìsìnkú ni ọba ń wálé òní olónìí náà ló sì wálé lọ wá rí so ọwọ alọgbàdá ìdá kan nù mẹ́wàá so iṣẹ́ wo ló ṣe <laughs> so ẹyin ó rí òun sì ń wá fódìdí oṣù mẹ́fà ṣé hmm. ìdá kan nù mẹ́wàá náà sì tò oṣù mẹ́fà lójúmọ́ ayé yìí lọ́n fẹsẹ̀ gbolẹ̀ lọ́n wá ká bí ẹni fẹ́ ralẹ̀ àbẹ́ni fẹ́ talé àbẹ́ni fẹ́ ralé ẹ̀ ń bá wẹ́ni tí ó rà ẹ̀ ń wá ilẹ̀ tẹ́ bá rà ẹ sì fẹ́ ṣe tó sùn mẹ́fà mẹ́ orí rẹ ní àìmọye bàtà já sí hmm. so ẹ̀ ṣé ìdákanu mẹ́wàá ń sọ tó hmm. so ọ yẹ kó jẹ́ pé ntí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ìdákanu mẹ́wàá là gbọ́dọ̀ gbà eléyàn ìyànjẹ́ wà ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run bóyá fẹ́ni tó san àbí fẹ́ni tí ń gbà hmm. so ẹjọ́ sọ àsọkúnná pé iṣẹ́ wa tá ṣe yìí o tó bá gbéṣẹ́ fún wa tó bá pẹ́ ká tó rí nǹkan tá a máa ń gbà ní tó bá sì yá nǹkan tá a máa gbà ní hmm. sọ eléyìí ìjọba lẹ́yìn ní o ṣe lè jẹ́ ìdákanu mẹ́wàá ṣé wọ́n ló kó o kalẹ̀ hmm. mo fẹ́ ra nǹkan one million ọ̀wá ní hundred thousand ah, ìwọ kọ́ ló kó o kalẹ̀ ń sì sàn hmm. ìdákanu mẹ́wàá lẹ́yìn ìjọba. jazakumullahu khairan ya sheikh àsìkò tí tó báyìí láti máa pè wọlé sórí ètò bèrè bèrè kàbí kejì zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight fún àwa tá à ń bẹ láyé ìgbéyé àti jákèjádò ilẹ̀ nàìjíríà nù fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè rere lọ́n plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí wọ́n fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wabushọ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tí ó bá parí oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé ní oṣù yìí èyàn lọ́la ọjọ́ kẹtàléníogún zolikọ́dà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà àti ó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù keje bàkàtàbíyà twenty twenty one àkòrí tí ọmọ jẹ́ ipò ẹ̀kẹ́lù òun náà ni ìgbàgbọ́ ahlusunna wàlìjàmáà ìgbàgbọ́ ahlusunna wàlìjàmáà nílùú ògbómọ̀ṣọ́ ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ lógbómọ̀ṣọ́ ní tìmọ̀ wáyé ògbómọ̀ṣọ́ central mosque dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní kọ́kọ́ abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ tí ajọ́ ń bẹ lórí ètò lọ́wọ́ àwọn náà ni wọ́n sì máa fi sí àwọn ìbéèrè àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan lọ́la insha allah káàsọ fẹ́ni tí ò gbọ́ o aláwọ̀ fi sàn án lẹ́sùn lórí insha allah ẹ lọ́wọ́. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni taofik mo pè ní ìlú alikọtọrọ. láti. kọtọrọ. láti kọtọrọ náà ìbéèrè yín kí dọ́kítọ̀ wa àwọn àlàáfíà. ìpín nínú ìbéèrè mi mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ten mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń gbà àwẹ̀ síbẹ̀ lílù wà fún àwẹ̀ àti pé irú àwọn nǹkan wo ni ta lè máa ṣe. ẹ̀kejì hmm. ní ó ní í ṣe pẹ̀lú ǹjẹ́ ní ibi ní ìṣú ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n máa ń lọ láti nǹkan bọ́ọ̀bì kan àwọn àjọ ọ̀tá àjọ kírun. ó wá tẹ̀lé ńjọ́ kan mo wá rí i pé lítà mo fẹ́ tó kírun yẹn àwọn àjọ ń sọ mo pé ara àwọn akọ̀dí aníni. ǹjẹ́ ló yẹ ká béèrè àkédé ń ta abẹ́ tìwájú kàtùkọ̀ àti kéèyàn kúkú bọ́ wájú ń tiẹ̀. Hmm ìkẹta ní ọ̀rọ̀ ìní ń pakámọ́ sí dáadáa pẹ̀lú níbọ̀ wa àwọn alábàgbé bàbá nàìjíríà sáà ti sọ. ṣùgbọ́n wa náà máa ń pa ti ń ṣẹlẹ̀ ló ń lù wá ń bẹ̀ yẹn àrùn yẹn fún wọ́n dàpẹ́ bá a fáwọn èèyàn lówó láti gbá ní ṣé èsì gbígbà sí nǹkan ní owó wo tí ò sí sówó ìyẹn bó la ṣe ti dáadáa pẹ̀lú àwọn èèyàn wa ẹ àlè fún wa lóúnjẹ kódà gan kẹ́ gbowó wọ́n tún ń kọ̀ǹpín sáwọn àdìkún àwọn àrùn àkọ́kọ́ eh, àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù zelhijja tí ń bọ̀ hmm. wọ́n jẹ́ àwọn ọjọ́ tó ní ọlá jù nínú gbogbo ọ̀sán ayé hmm. gẹ́gẹ́ bí àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan wọ́n ti ṣe jẹ́ òru tó lọ́lá jù nínú gbogbo òru ayé hmm. ìdí ni wípé inú ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ tí oṣù zelhijja inú rẹ̀ náà láti rí ọjọ́ àràfá àtọjọ́ ọdún léyà ọjọ́ àràfà àtọjọ́ ọdún léyàsì làwọn ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan inú rẹ̀ láti rí Laylatul Qadr eléyìí tọ́lọ́ ní khayron min alfi shahar ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. tó àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí wọ́n ń bọ̀ nínú oṣù delhijja yìí anabi sallallahu alayhi wa sallam nínú hadith ibn Umar àti hadith ibn Abbas radiyallahu anhum ànábì fi hàn wá yéké níbẹ̀ pé kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó yẹ pé iṣẹ́ rere téèyàn bá ṣe ó máa jẹ́ nǹkan tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí tó èyí tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí. torí ẹ̀ wọ́n wá ní kí ni pàtó ń tà lè máa ṣe ń bẹ̀. anábì sallallahu alaihi wasallam ni ẹ máa ṣe at àti at àti at àti at nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn ni kí ẹ máa ṣe la ilaha illallah alhamdulillah allahu akbar subhanallah ẹ máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ́pọ̀lọpọ̀ hmm. subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah tá a máa ń wí àwọn gbólóyìn lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí ó dára púpọ̀ hmm. bẹ́ẹ̀ náà ni àwọn at-takbiratul mutlaqa allahu akbar allahu akbar eléyìí tó ṣe pé àdágbàsí ní gbogbo ìgbà hmm. lópin ìgbà téèyàn bá wà láyè téèyàn ti lè ṣèrántí ọlọ́run hmm. allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd a máa wí lọ́pọ̀lọpọ̀ báyà àwọn anulé wa ajáde à ń bẹ lẹ́nu iṣẹ́ wa à ń rìn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á máa wí àwọn gbólóhùn yìí láwọn àsìkò yìí. tó bá wá di ní àṣùbà ìjọ àròfà tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù dèlhijjá tá a bá ti parí àṣùbà á bẹ̀rẹ̀ àtẹ̀kùbìrọ̀tò mọ̀tòlákà àwọn Allahu akbar Allahu akbar Allahu akbar yìí eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀yìn ìgbà tá a bá sálámà lẹ́yìn gbogbo ìgbà tá a bá ti sálámà láti ẹ̀yìn àṣùbà níjọ́ àràfà yẹn a máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd a máa ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ àràfá yìí títí di sọ̀látùl ìṣá àtúnṣe lọ́jọ́ ọdún títí di sọ̀látùl ìṣá àtúnṣe ní ìjọ́ kejì ọdún bákan náà ìjọ́ kẹta ọdún ìjọ kẹrin ọdún á wàá parí rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti wí lẹ́yìn sọ̀láàtì làásù lọ́jọ́ kẹrin ọdún. eléyìí ọjọ́ ọ̀kan nínú ontánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe lásìkò yìí. bẹ́ẹ̀ náà ni gbogbo sí olóore nítorí pé ànábì sọnù àdéhùn yẹn pé kò sí ìgbà kan téèyàn ṣiṣẹ́ olóore tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore náà bíi èyí tá a bá ṣe lásìkò yìí tó gbogbo iṣẹ́ olóore náà lẹ́ẹ̀ máa ṣe ń bẹ̀ àwọn olùmọ̀ á sọ pé sẹ́yìn mọ̀ pásíkò ẹni hajj ọ̀bọ̀ sí téèyàn bá láǹfààní àti ṣe hajj kéèyàn ṣe bákan náà téèyàn bá lè lọ ṣe umra kéèyàn ṣe as àgbọ̀dọ̀ fi ṣeré hmm. bákan náà ẹni tí zakati rẹ bá bọ́ sírú àsìkò yẹn kó yọ zakati mi ò bọ́ sásìkò yẹn kí n máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ bákan náà ẹni tó bá lè ṣe sòyàmù kó ṣe torí pé inú sí olóore lòun náà wà hmm. òsẹ́rì kan tó sọ pé ṣe sòyàmù nù rẹ̀ má ṣe sòyàmù nù ẹ̀ hmm. gẹ́gẹ́ bí òṣèṣẹ́rì kan tó ní sàrà ni ó ṣe nù rẹ̀ má ṣe sàrà nù ẹ̀ hmm. kò sí sẹ́ẹ̀rì kan tó sọ pé o gbọ́dọ̀ lu àsìkò yẹn láti ṣe ọmúra kò sí sẹ́ẹ̀rì tó sọ pé má ṣe ọmúra ń bẹ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹni tó bá fẹ́ ṣe sùyàmù nínú àwọn ọjọ́ yìí yóò ṣọ́ra fáti ṣe sùyàmù ọjọ́ àràfà tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ hajj ṣùgbọ́n àwọn tá a wà nílé àwọn ò ṣe sùyàmù ọjọ́ àràfà nítorí pé sùyàmù ọjọ́ àràfà ọlọ́run ọba máa ń fi ń pa ẹ̀sìn ọdún méjì rẹ̀ yàtọ̀ sí tijọ́ ọdún hmm. àtẹni tó wà ní hajj àtẹni tó sì ní hajj wọn gbọ́dọ̀ ṣe sùyàmù ọjọ́ ọdún hmm. torí ẹ àwọn tí olóore gbogbo ìtẹ̀yìn bá lè ṣe lásìkò yìí ìyẹn ọmọ ṣe wọ́n wá ní àwọn tí ẹnìkan síwájú rí pé kó ṣe ìmáàmù níbi táwọn ti fẹ́ ṣe sọ̀láàtì ní kọ́tọ̀rù ó padà wá hàn pípẹ́ ni táwọn ti síwájú pé kó ṣe ìmáàmù yẹn ó jẹ́ kọ̀dìyání hmm. so ẹ sì ti mọ̀ pé àwọn kọ̀dìyàníyà àwọn Islam tó lọ́n fi rán nàbì Muhammad alayhi wa sallam nítorí pé sọ pé Muhammad hmm. sallallahu alayhi wa eléyìí tó tó tako sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé kò tọ́kátù lẹ́yìn irú wọn láti ṣe sọ̀lá. Hmm. wọ́n á ní àwọn ti wá rí i pé àwọn já kọ́tà lẹ́yìn ìgbà tí ìmáàmù yìí sálámà bó làwọn ò ti ṣe ẹ yọra nínú kọ́tà ni hmm. ẹ tún sọ̀lá tìyẹn ṣe hmm. ẹ tún ṣe wọ́n á ní tó bá dijọ́ mi sáà máa béèrè nílùú tí àwọn ń gbé tó yẹ pé irú wa ògiri wa ni kálukú wa bí ó ti ṣe dáa wa bẹ́ẹ̀ so táwọn máa béèrè lọ́dọ̀ ẹni tá a bá fẹ́ ti iwájú pé tọ̀ ṣé <laughs> eh, mùsùlùmí ni wọ́n ní àbí báwo hmm. òun náà sọ pé tóun bá ṣe mùsùlùmí òun ṣe wọ́n mọ́ṣáláṣí hmm. àwọn ọ̀dà mùsùlùmí rúgbàgbọ́ òun tiẹ̀ so a nídìí gbogbo oru eléyìí hmm. tẹ bá ti wà níbi tẹ fẹ́ ṣe sọ̀lá ẹ̀yin náà ẹ kájú òṣùwọ̀n ẹ bá mọ fati àké dáadáa ẹ bọ́ wájú jàre ẹ ṣe sọ̀lá ọlọ́run ọ̀bọ gbà léyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ìgbà tí ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó pè wá lọ sídìí ká ṣe dáadáa sálábàgbé lọ́dọ̀ tiwa ńlẹ̀ yorùbá wa ń bí wọ́n ní dáadáa ṣíṣe ọgbà fura wọ́n nítorí pé àwọn ti dán wò pé wọ́n bá ní ẹ bá ń fáwọn èèyàn lówó wọ́n ní ẹ sọ́ra gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n bá ní ọdún oúnjẹ ní ẹ bá ń ṣe fún ọ tó ọ̀dà ọmọ yẹn eh, pé ọgbà rìsíkì rẹ tó àwa náà mọ̀ rárá bí yorùbá ti bá ṣe nù ẹni tí ó ṣe wípé à ń jẹ hmm. tó wá rẹ ní sàánú rẹ tí tó ń yunbọ tí ń yunra tí ń sọ pé òun ò ní gbowó kan lòun ọgbà ọ̀kan lòun ò ní gbà ṣàkọjìyanu tó hmm. nítorí délé yìí báyìí ẹ má ti torí ìwà tí irú àwọn abáyọ̀ ń wù Hmm. kẹlẹ́ ní ṣe dáadáa ẹ̀ ní ṣe hmm. ńtọ́lọ̀ ní kẹ́ ṣe ní kẹ́ ní kẹ́ máa ṣe hmm. a sì dúpẹ́ fọlọ́n pa àwùjọ ti ń yí padà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ti mọ̀ pé gbogbo nǹkan yun ìyà ní kó jẹ ni bí ń pa mí ẹnìkan fún mi ló mo tún ní mò ń ronú sí i ah. ibi tí wọ́n pa mí kùnù so <laughs> bákan náà ẹnìkan gbóúnjẹ fún mi ìmí ìṣòro ń jẹjẹ látàárọ̀ wọ́n á sọ pé kàkà kí n jó ń jẹ rẹ̀ wọ́n yà fún lébi ni ah. ah, ọ̀fọ́ ara rẹ̀ para rẹ̀ nu torí àdúpẹ́ fọlọ́ àwùjọ ti ń yí padà bẹ́yìn bá wá wá bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá rí hmm. so ìlú tí ẹ bá fẹ́ fowó ránṣẹ́ sí ẹ hmm. sọ fún wa àwọn tọ́ka àwọn ọmọ ìyá tó wà ń bẹ̀ dókítà ẹ bá fún wọn lówó àwọn ò fi sọwọ́ sẹ́ni tí ó lò hmm. pẹ̀lú àṣẹ ọlọ́ Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ibi ẹ ti ń Ibrahim láti Europe. Láti. Europe Europe. So orílẹ̀-èdè wo ń bẹ̀? Netherlands. Láti Netherlands. Ìbéèrè yín. Okay. uh, àkọ́kọ́ a wà ní longer day ní Dubai. Satellite. Maghrib wa, ó máa ń wọlé ní nǹkan bíi ten after ten mo lè ti gbọ́ tí iṣẹ́ ìkọ́ wa kọ́nà kó bá wa kẹ́wọ̀n púpọ̀ mo ti gbọ́ tí iṣẹ́ ìkọ́ wa tí bàbá tó ti sọ wípé èèyàn lè ṣe jáàmù magreb àti ṣáì papọ̀ tí ìdíwọ́ kan àbí méjì bá wà nítorí bá kí magreb tán nígbà yìí ní after ten ó di twelve oh five kí ìṣáì wa kó tó wọlé tó tún bọ́ síjọ́ kejì and fajir wa máa wọlé ní three oh eight ṣé a lè ṣe jámù magreb àti ìṣá ìpapọ̀ tàbá ti pa ẹyìn because kí abáníkà tó di twelve o'clock ó ti bọ́ sí kejì òun ló dẹ̀ máa kó pa tábáníkà sùn ìyókù di dájú nìyẹn tẹ́ pé ìṣá ìyá dẹ̀ ti bọ́ mọ́ wa lọ́wọ́. ó ti yé pé ṣe lè ṣe magreb àti ìṣá ìpapọ̀ ó ti yé. bẹ́ẹ̀ ni. alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ṣe bọ́lá ọ̀bẹ ẹlẹ́dàá ṣe dálù lóríṣiríṣi nìyẹn hmm. ọlọ́run bá náà ṣe sọ pé qul siru fil ardi fanzuru ẹ̀rìn káàkiri ilẹ̀ ayé kẹ́lẹ́ bá rí nǹkan tí ń bẹ. so ẹni tó ń bẹ ní Netherlands wọn ní lásìkò tá a wà ń bẹ yìí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá alẹ́ ńlọrọ̀n tó ń wọ̀ hmm. torí pé ọ̀sán gùn ọ̀sán gùn púpọ̀ púpọ̀ lásìkò yìí ń bọ̀ bá ya òru tún gùn púpọ̀ púpọ̀. Hmm. níbẹ̀ hmm. so ńgbà tó yẹ pé mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá alẹ́ alẹ́ lòrùn tó wọ̀ hmm. subahánàlá ẹni tó wá pé àsìkò rọmọdán bọ́ sírù sí i sẹ́wọ̀n pé inṣàlá èèyàn èèyàn èèyàn èèyàn èèyàn so torí ẹ̀ náà yóò sin lọ́n dáadáa ní kí pé ọgbà fún yóò sin lọ́n dáadáa so ní àsìkò yẹn tó jẹ́ pé gbà náà lọ́lọ́run tó kọ́ pé kó ràn ọ́ wọ̀ gbà náà lẹ́sìn lẹ́yìn eléyìí ẹ wá ní kí ó tó di pé àwọn papọ̀ ojú sánmà parí lásìkò ìṣá yóò tó ó máa ń tó aago méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún. Hmm. títa bá wá wo pé a ti bọ́ síjọ́ kejì ṣé a lè máa pa mọ́gìrìbà àti ìṣá ìpọ̀ nítorí ìdí eléyìí rárá o eléyìí ò tó nídìí tá a lè ti torí rẹ̀ pa mọ́gìrìbà àti ìṣá ìpọ̀ ìbọ́lọ̀ hmm. náà lọ kádàrá pé kí ìṣá ọmọ àdìgbà yẹn bẹ̀ ọ́ hmm. àsìkò rẹ̀ náà nù àsìkò rẹ̀ lẹ́ẹ̀ máa ṣe so gbogbo nǹkan tí èèyàn bá sì ń ṣe èèyàn ó gbìyànjú láti jẹ́ pé èèyàn sẹ́ẹ̀tì alarm tóorun òfin ní gbìyàn lọ téèyàn fi ṣe sọ láti lásìkò rẹ̀ hmm. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fi àsìkò sí iná ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. ẹ gbọ́dọ̀ pa magreba àti ṣáìpọ̀ nítorí sábàbí tẹ́ sọ yìí hmm. bákan náà èyí lè máa wò pé tá a bá ṣe sọláàtù làṣà láago bákan náà tó bá lọ wọlé méjìlá kọjá ìṣẹ́jú márùn-ún ìgbà náà gangan kọ́ láṣẹ ṣèbáṣẹ hmm. máa ṣàlùwàlá tó máa múra tó lè fi ogún ìṣẹ́jú lẹ̀ hmm. wọ́n sì pè sọ̀lá àti ogún ìṣẹ́jú lẹ́yìn rẹ̀ wọ́n hmm. yàn látó ṣe sọ̀lá tó maghrib àsọ̀lá tó làṣà tírò ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yin lè máa wò pé àsìkò mélòó lọ́wọ́ á kù tátùn fi jí fásùbà àsùbà aago mẹ́ta ọkọjá àṣẹjú mẹ́jọ so ìyẹn ni pé nǹkan tí ò ju wákàtí méjì ààbọ̀ látún bùkátà tá a fi tún lọ ṣàṣùbà eléyìí túmọ̀ sí pé ẹ máa màṣùkù tẹ́ fi máa sinmi lọ́sàn-án Hmm. so ṣùgbọ́n àsìkò sọ láti kọ̀ọ̀kan lẹ́ẹ̀ma ṣe o ẹ gbọ́dọ̀ ṣe láṣẹ lẹ̀ àyàfi tí ìdí tíṣẹ̀rí àti torí rẹ̀ sọpá àlepa magreb àti ṣáìpọ̀ tó bá ṣẹlẹ̀ ilẹ̀ papọ̀ bíi kápójò rọ̀ hmm. òjò rọ àrọ̀ọ̀dá ọ̀rọ̀ wábiwọ̀sí hmm. lọ́nà tó ṣe wípé tá a bá ní káwọn èèyàn wọ́n máa lọ lé lẹ́yìn magreb ó ṣeé ṣe kí wọ́n má lè padà wá láti wá ṣe sọ̀ láti láṣà so àfi kó tiẹ̀ jẹ́ pé ẹrọ̀fọ́ kúnjú ọ̀nà òkùnkùn bolẹ̀ birikiti hmm. lọ́nà tó ṣe pé àríran dáadáa a sì máa kẹsẹ̀ bọ̀ bí tá a fẹ́ kẹsẹ̀ bọ̀ a lè pa sọ láti méjèèjì pọ̀ nígbà yẹn hmm. eléyìí jẹ́ oṣù jẹ́. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. hello. ó kọ yín o waaleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ń pè é abdulfatai ni láti èkìtì. láti èkìtì ìbéèrè yín. ẹ ẹ fẹ́ akí àwọn dọ̀tú ọ̀run fẹ́ béèrè pé a máa ń gbọ́ fún ní màlẹ́kà tí ó máa fọn fèrè ní ọjọ́ kẹyìn pé fèrè ti wà lẹ́nu ìsúbẹ̀ tó kó tàn fọ́nrán atẹ́gùnlélógún mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ abẹ́yá bẹ́ẹ̀ lórí àgbèrè tó ṣe é. alhamdulilayi màlẹ́kà tí ọlọ́run ọba ẹlẹ́dàá tó gbé ìhó sí lẹ́nu tí ó fan wọ́n ń pè ní Israfil ìwo yìí ti ń bẹ lẹ́nu rẹ̀ láti ìgbà tó lọ́n ti dá kí ẹ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa àṣẹ ọlọ́run ọba ní retí tó bá fẹ́ gbogbo abẹ̀mí yóò kù hmm. tó bá tún fẹ́ kejì gbogbo wa dìde hmm. ìyapa inú wa wà láàrin àwọn olùmọ̀ pé sí fífẹ́ ẹlẹ́ẹ̀kẹta ò sí wípé bàbá ní ó pé mẹ́ta àtúrò àwọn àyà tó tọ́ka sí hmm. ló fà á àwọn kan sọ pé ó pé mẹ́ta alákọ̀ọ́kọ́ ni fífẹ́ tí ó fẹ́ atẹ́gùn sí ihò tí gbogbo ètò ilé ayọ́ dàrú. sọ ìgbà yẹn láàrin ẹni tó ṣe wípé ó lóyún ó ti tó bí kò ì tí ì tó bí kò bá kan oníkálukú bì. Hmm. bákan náà a rí i pé àwọn tí wọ́n ń re ma lọ́wọ́ wọ́n sọ ọmọ nù. Hmm. a rí àwọn ọmọ kéékèèké tí wọ́n hu ewu lórí àwọn èèyàn máa hún ríra bí ẹni mutí wọn máa hún ríra ṣùgbọ́n nǹkan tí kálukú ń rí òun ló ní agbára so àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ pé fífẹ́ fífẹ́ tí wọ́n fi atẹ́gùn sí fèrè lákọ̀ọ́kọ́ ni fífẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run fi gbẹ̀mí gbogbo ẹ̀dá fífẹ́ ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run fi jí gbogbo ẹ̀dá dìde torí ẹ̀ náà la ṣe sọ wípé nítorí pé àwọn màláìka gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ròyìn wọn hmm. pé la ya'suna Allaha ma wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe ọlọ́run lórí ntọ́lọ́run bá fi pa wọn láṣẹ ntọ́lọ́run bá ní kún ó ṣe ni wọ́n máa ṣe hmm. tó bá lọ jẹ́ pé bí ọmọ èèyàn ni jẹ́ pé máa ṣẹlọ̀ ó dájú pé kò bá ti dàn wò hmm. kó fẹ́ atẹ́gùn sí wò pé kí ni ti ẹ̀ṣẹ̀lẹ̀ náà rí <laughs> so ṣùgbọ́n àwọn màláìka ńkọ́ ọlọ́ni la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun hmm. àwọn màláìka kì í wí kọ́lọ́run ó tó sọ àṣẹ ọlọ́ọ̀ ni wọ́n máa fi ṣiṣẹ́ òdodo ní tẹ́ gbọ́ wípé hmm. màláìka yẹn anabi sallallahu alaihi wasallam ń sọ pé hmm. fèrè tí ó fàn ìhó tí ó fàn ń bẹ lẹ́nu rẹ̀ hmm. àti Ọlọ́run ló ń retí. hello. salaam aleykum sa. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. umu aisha london la ti ń pè. ìbéèrè yín. ìbéèrè ni pé a fẹ́ wá ṣe ọ̀lídé ńlẹ̀ tó àwa ní ṣe kọ́sùn la máa ké fún throughout a máa fi kúrò ní nàìjíríà. ọjọ́ mélòó lẹ́ lò. two weeks. alhamdulilayi. two weeks. ibi ibi ẹjọ ẹ má bínú sà ìbéèrè kejì báyìí mm. time time kí time is to eleven so mo wá gbàgbé sùn nígbà tí máa jí mo jí nídàájí kí fájúrì tó wọlé bọ̀ mo kọ́kọ́ san ìṣá ìyẹn ṣé ó bá òfin ọlọ́run mu sà. alhamdulilayi ẹni ẹ fẹ́ wálé mm-hmm. tí bá sì wá sí nàìjíríà ẹ fẹ́ lò bí ọ̀sẹ̀ méjì ṣé kọ́sùrù lẹ́ẹ̀ máa ṣe àbẹ́ máa pé sọ láti yín nígbà tó ti dájú pé tẹ́ bá dé nàìjíríà ẹ lò ju ntẹ́ fi ṣe ogún sọ láti lọ ìyẹn ni kẹ́ lò jújọ́ mẹ́rin lọ mm. ẹ máa pé láti yín ni tẹ́ bá ti délé mm. so ṣùgbọ́n nígbà bá ti dé airport. Mm ní London kó tó di pé ń bọ̀ wá sí Nàìjíríà tí sọláàtì bá bá yín ní airport tó sì jẹ́ bíi sọláàtì bọ́hùr àbí sọláàtì làásùr àbí sọláàtì làìṣá rákà méjì méjì lẹ́sẹ̀ nítorí pé ẹ ti wà lórí ìrìn àjò àmọ́ tó bá ti délé tàì délé ẹ máa pé sọláàtì yín ni torí pé ẹ ti dára lé ẹ̀sùn orin àjò máa iye ọjọ́ tẹ fẹ́ lò òun ló sọ yín dẹni tó ti dára lé tẹ́ fi máa pé sọlá ti yín gẹ́gẹ́ bí àwọn ẹni tẹ́ wá bá ń lé. ẹni sọlá tó lè lọ́dọ̀ yín ó máa ń wọlé nítò eleven ni ẹ̀rí pé náà kò jìnnà púpọ̀ sí ètò ọ̀sẹ̀lẹ̀ Netherlands tán béèrè lẹ́ẹ̀kan. so ẹ̀yin náà fúnra ara yín ṣáàlọ́ tó oorun bá gbé yẹn lọ ìgbà téèyàn wá jí sí àlùfáàjà rí ò tí ì yọ àbó ti yọ hmm. so sọlá tó lè ṣá lẹ́kọ̀ọ̀kọ̀ sí náà. nígbà tẹ́ bá parí sọlá tó lè ẹ sì ṣe gẹ́lẹ́ bá a ṣe máa ṣe sọ̀látù lè ṣáì lásìkò rẹ̀ hmm. ẹ kà fati àti súrà níraka méjì alákọ̀ọ́kọ́ lákàsókè hmm. ẹ wà ké fatiha jẹ́jẹ́ níraka méjì tó ṣẹ́kù hmm. tọ́ ẹ sì sàlámà ńgbẹ́ bá a ṣe lẹ́yìn tẹ́ wàá ṣe raka ẹ sì raka àti alifajir yóò bá tún ti yọ ẹ sì sọ̀látù wọ́tìr tẹ́ bá ti ṣe sọ̀látù wọ́tìr yín gbà náà kọ́lá tí alifájárì bá tún ti yọ àwọn sàhábà ọ wá látọ̀dọ̀ wọn pé tí wọ́n bá jẹ́ pé wọ́n sùn wọn àrántí ṣe sọ̀látìl wẹ́tìr tí wọ́n bá jí kó tó di kí wọ́n ṣàṣùbà wọ́n máa ń ṣe sọ̀látìl wẹ́tìr wọn gẹ́lẹ́ bí wọ́n ṣe máa ṣe lóru lẹ́yìn náà ẹ wàá ṣe rakàtà alifájárì lẹ́yìn náà lẹ́wàá ṣàṣùbà èyí tẹ́lẹ̀ ti ṣe tẹ́lẹ̀ yẹn ó ṣe déédéé ọlọ́run gbà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. abrahamu ló ń pè láti ṣẹ́yìn. ìbéèrè yín. ọlọ́run kò wá àlékún ẹ̀mí rẹ̀ dáadáa ṣéèkì wa. náà ìbéèrè mi aláwọ̀kọ́ hmm. òun ni yí pé ẹni tó já sí yí pé ó ṣàdéhùn máa ń fàrù fún ìyàwó ẹ̀ gbígbà hmm. kan lòun ó ṣan tó wá já sí pé gbà tásìkò yẹn tó condition wá kò rí san tó hmm. ṣé irúfẹ́ ìyàwó yẹn tó wá tó kìta lára pé ẹnìyàn ò rí máhàrù yẹn fún kò wá gbà kó súnmọ́ òun mọ́ tó tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹni tó jẹ irun tọ́látò ìdúró tí ò wá kí tí ò dẹ̀mọ̀ kóhùn òtí kí tó ti wá gbà ní tọ́látò tó ti ó ń kí pẹ̀lú ìjàmá tó wá jẹ́ pé irúfẹ́ ẹni ó ti wá ń kírun yẹn lọ́wọ́ ló ṣe wàá rántí pé òun ò tí kí sọlá tó zuru ṣé yóò já irun yẹn ni àbí yóò tún àníyàn àníyàn zuru gbé padà sọ́wọ́n ní kọ́ńtù la. béèrè yẹn alákọ̀ọ́kọ́ ntúṣàdéhùn fún ìyàwó rẹ̀ kó wọn fún ní sọ́dáàkì rẹ̀ nígbà báyìí hmm. ṣùgbọ́n tọ́lọ́wọ́n bọ̀ kọ́ pé kí ó lè rí owó yẹn san nígbà náà wọ́n ní ṣe eléyìí tó ní ìdí tí ìyàwó rẹ̀ fi lè kóra ró jìnnà sí ọkọ láti máa dá lóhùn tó bá ní kọ́ wá káwọn ṣeré rárá kò tó ní ìdí tóbìnrin lè ti torí rẹ̀ sá fọ́kọ o hmm. lópin ìgbà tí ọkọ ọba sọ pé ìgbà tí n ti rí owó yẹn san lásìkò tí mo dá ajẹkọlọ ń kádàrá pé wò ní gba gbà sọdáàkì láéláé ni tí ọba ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà hmm. gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn ọkọ kọ́kọ́ náà sì máa ń ṣèjàǹbá fún ìyàwó rẹ̀ ní kété tọ́lọ́mùbá ti ní kó wọ́ bọ́ sí lọ́wọ́ kó hmm. san fún ìyàwó rẹ̀ hmm. ìwọ ìyàwó náà má sàfọkọ rẹ̀ nítorí eléyàn hmm. wọ́n ní tàbá ti ṣe sọ̀lá tó bọ̀họ̀rọ̀ látàrí ìgbàgbé àti wá darapọ̀ mọ́jàmá níbi sọ̀lá tó lásùr orí àsùr làwà láti wá rántí pé wọ́n máa jẹ́ gbèsè sọ̀lá tó bọ̀họ̀rọ̀ wọ́n ní ṣé àjà ni àbá máa bá lọ akàn yáníyàn wa padà pé tọkọ jẹ́ àsùr lábẹ́ òfin ọlọ́run ẹni tí ò bá ti ṣe sọ̀látò lọ́hùr tó fi darapọ̀ mọ́ àwọn ẹni tí ń ṣe sọ̀látò làásùr tọ́lọ́run wá kádàrà kọ́ rántí lórí sọ̀látò làásùr yóò já sọ̀látò lọ́hùr yẹn torí òfin ọlọ́run ọba ni pé a ní kẹ́ ẹ ṣe sọ̀látò àkókò márùn-ún lójúmọ́ a sì ní gbogbo sọ̀látì tẹ́ ẹ ṣeun kẹ́ ẹ ṣe lẹ́sẹẹsẹ kẹ́ ẹ tó tẹ̀léra wọn ni sọ̀látò lọ́hùr ló máa ń síwájú àásùr àásùr yóò gbọ́dọ̀ síwájú sọ̀látò lọ́hùr ẹnikẹ́ni tó bá lọ sí asiri ṣáájú zuhur yóò tún zuhur rẹ̀ ṣe yóò ṣe zuhur yóò wá tún asiri ṣe lẹ́yìn rẹ̀ hmm. so eléyìí túmọ̀ sí pé ọjà sọ̀látò zuhur yẹn eléyìí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá yẹ kó nídìí kan eléyìí tó múnádóko tó mú ọmọ tí ì ṣe sọ̀látò zuhur tó fi di asiri kò burúkọ dàníyàn zuhur lẹ́yìn ìmáàmù tí ń ṣe asiri ní ìsìn ó tún sọ láti bẹ̀rẹ̀ nu wàá dà níyàn pé lóhùr ni wọ́n ń ṣe lẹ́yìn ìmáàmù tí ń ṣe ọ̀sùn yàtọ̀ sẹ́ni tí ò ní ẹ̀rí tó múnádóko àbíbí kan tó mú mẹ́sẹ̀ sọ láti lóhùr lásìkò rẹ̀ tó fi lọ eléyìí ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn o nítorí pé lẹ́yìn sẹ́lọ̀n òfin ọlọ́run sọ pé bil ma'siyah la tunalu rukhsah ẹni tó sẹ́lọ̀n a kì í ṣèdẹ̀kùn fún ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wàá síta gbangba tí a kò ní húdà wọn àbúṣọ tó máa wáyé ní gbogbo ọjọ́ sátidé àbámẹ́ta tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé àbámẹ́ta ọjọ́ kẹtàlélógún vilkoda fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹta oṣù keje twenty twenty one bàkàtà bíyà ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ní Ògbómọ̀ṣọ́ Central Mosque Ọjàgbó pẹ̀lú àkòrí ìgbàgbọ́ ahlùsùn náà wàlìjẹ̀máà ìgbàgbọ́ ahlu sunna wal jamaa asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ tí a jọ ń bẹ lórí ètò lọ́wọ́ àwọn náà ni wọ́n sì máa dá wa lẹ́kọ̀ọ́ àwa tí a gbọ́ ká sọ fáwọn tí ò gbọ́ Allah yóò sì fi sun ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn-án lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹde insha Allah ẹ lọ. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè. Ah, alájọba ni látọ̀ yọ aláàbẹ̀. Ah, ẹ ọmọ èèyàn ń lọ sí ìṣòwò èèyàn wá fún lówó wípé kó máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n ká bá dé ń fúnyàn ní owó lórí ẹ̀ tí fi tólú ẹbí ń jẹ ìgbé ìlélẹ̀ ẹlú ẹ̀ ń gbà kíní èèyàn lówó ní báǹkì ṣùgbọ́n gbà tí ó débẹ̀ tí ó fẹ́ gba owó míì èèyàn bá rí lórí facebook rẹ̀ pé wọ́n kọ́ ń tíyẹ̀dì sí i ìdélé ni àbíbò lè kéyìn ó ṣe ṣẹlámù àlékún. ọmọ tí a ní ti ń ṣòwò hmm. táwa fún lówó a fi dá lókòwò pé kó fi máa ṣòwò ọmọ wa mú wá fún òbí láti gbàdégbà nínú owó òun hmm. wọn ní sèlè ni òbí ń gbà lórí owó òun àbí èsèlè ẹni tó bá yẹ pé owó tẹ̀yìn fi dá ọmọ lókòwò ẹlẹ́yà ni yóò san ńgbà tó bá dìgbà báyìí kò tí ì tásìkò tó ọmọ sanwó ń padà ọmọ wa ń fún wa ní nǹkan kan ní gbogbo ìgbà ní nítorí owó táwa fún un pé bàbá o lórí owó tẹ fún mi eléyìí ẹ sá máa gbé eléyìí ná ẹ máa gbé eléyìí owó mi ń kojú lówó owó mi wọ́n padà san hmm. wọ́n padà san ẹ sá máa gbé eléyìí so eléyìí sá máa gbé eléyìí òun èlé ni wọ́n ń pè lábẹ́ òfin ọlọ hmm. yẹn ni pé látàrí pé yá mi lówó lẹ fi láǹfààní sí ètí mò ń fún yín yìí so ṣùgbọ́n tó bá yẹ pé owó tẹ̀yìn fún ọmọ ẹ̀bùn ọmọ ni ẹni kọ́ máa fi ṣòwò tó ẹ̀ sì retí láti gbowó yẹn padà ọmọ wa ti wá ń ṣòwò ń tàtà jèrè látàrí nǹkan tí ń rí ní tó ń ṣe dáadáa sẹ́yìn náà ah, ọlọ́run bá falùbáríkà sí owó tẹ̀ fún un hmm. wọn lówó tá a fi sí ilé ìfowópamọ́ táwa padà wá rí nínú àkáǹtì wa pé wọ́n bá wa fi nǹkan kan kún hmm. wọ́n ní ṣèlè ni àbí èṣèlè owó kì í bímọ láì fi ṣiṣẹ́ hmm so owó tá a lá fi pamọ́ ńṣe ló yẹ ká gbà bá a ti ṣe fi pamọ́ táwọn bá ti kọ́ pé nǹkan kan lé lórí ẹ̀ ní tá à ń pè lówó èlé gangan náà nù hmm. eléyìí jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ojúlówó owó yín nìkan ẹni tí yín èyí tó lé lórí rẹ̀ ẹ gbà á láti bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ni ó lẹ́ẹ̀ fi bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ẹ lè lò ó láti fi gbẹ́ gọ́tà níbi tómi ọ̀bá ti rọ́nà lọ hmm. láti fi kọ́lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ládùúgbò tí wọ́n bá níbi tí wọ́n máa lóṣòó hmm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀mí pé ààrẹ ti ládà kan bẹ̀ ò lóró tí ò bá dáa a kì í gba ládà látara ń tá a bá fi irú rẹ̀ ṣe. Jazakumullahu khairan. Hello. alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Orúkọ ibi ọtí ń pè yìí. Lọ́yìn ló ń pè láti Ìlọrin. Ìbéèrè yín. Mo bẹ̀rẹ̀ pé tí téèyàn bá wà ní mọ́ṣáláṣí, ṣe é pé wọ́n bá kírun tán, wọ́n máa ń ṣe àsìkárù láti papọ̀ ṣé èèyàn lè jókòó nínú wọn láti ṣẹlẹ̀ wá sí yẹn wàá máa ṣe sọlára àsìkárù padà sọlá yẹn àfihàn lọ lékìyàn lọ náà sí èwo ló tẹ̀wọ̀n jù. alhamdulilayi bàbá ṣe sọ láti níbi tí wọ́n ti ń ṣe nǹkan tó jẹ́ bídà lẹ́yìn sọ láti wà bíi kí wọ́n jọ máa gbóhùn sókè ṣe díkìr lẹ́yìn sọlá àdádálẹ̀ lélẹ́yìn wọn á ní ṣé káwọ dúró nù rẹ ńgbà tá a ti bá wọn kópa mẹ àbí ká máa lọ á máa lọ ni nítorí pé àdádálẹ̀ tó lé ní kúò níbi tí wọ́n bá ti ń ṣe é hmm. gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn sàhábà ó ṣe gbọ́ tí wọ́n ń pèpè fún sọláàtì lọ́sàn sọláàtì bọ́ọ̀rù hmm. ẹni tí wọ́n ń pèpè wá sọ nínú rẹ̀ pé as-salatu khayrun minan nawm à as-salatu khayrun minan nawm bá wa ṣùgbọ́n àná máa wélé yìí so sàábé bá jáde kó nu mọ́ṣáláṣí á bi léèrè pé àkínúdé tẹ jáde kó nu ó ní akhrajatni al-bid'ah bọ́lá hmm. dáadáa lẹ̀ ló lé mi kó nù ẹ̀ torí rẹ̀ yín náà jáde kó nu mọ́ṣáláṣí yẹn ni lẹ́yìn tẹ́ ti sálámà ẹ má jókòó pẹ̀lú wọn gbà tí wọ́n ń ṣe nǹkan tó jẹ́ àdáadáa lẹ̀. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèèrè lẹ́ẹ̀kan sí plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tá à ń bẹ ní nàìjíríà ń bí zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò náà nù inshàlá lẹ́ẹ̀kan sí ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí náà hello hello. hello asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ó kàn yín bí ọtí ń pè o. babalọla ló ń pè láti Ọ̀yọ́. ọyẹjẹ ọya kankan kan baba mr babalọla. ẹ̀yìn bá dé tó bá jẹ́ pé ìjọ jùmọ̀ ní kéèyàn wá dé kéèyàn wà ní àdìgbòbí orílẹ̀-èdè kéèyàn ò mọ tí mọ́ṣáláṣí kí a ti lè kí kí wọ́n wà kí àsìkò yẹn tí wọ́n ti fi kírun tán kó tó di pé èèyàn gbọ́ pé ibi tí a ti lè kí wà níbẹ̀. tó dẹ̀ jẹ́ pé kọ́sùrù ni èèyàn wà eligible láti kí ǹjẹ́ èyí tí èèyàn bá máa kí yóò in place of juma àti omi ṣẹṣẹ rákà mẹ́rin ibẹ̀ níbẹ̀ máa mú wa ní àti méjì. lópin ìgbà téèyàn bá ti jó nírìn àjò rákà méjì náà lẹ́sìn lẹ́yìn náà onírìn àjò tẹ jẹ́ sọ̀látùl júmọ̀ yàn lórí tìyín náà ẹ bá a máa ma bìtì mọ́sálásí wa rákà méjì péré lẹ́yìn ọ̀sẹ̀ ní sọlá tó gbọ́ọ̀rọ̀ tì yín ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ rí i dájú pé wọ́n ti parí júmọ̀ àkótó di pẹ́ sí nítorí pé arìnrìn àjò a máa padà dẹni tí ó sọ̀lù dìbì tí ń gbé ẹ lè yá àníyàn yín padà pé ẹ fẹ́ máa gbélu yìí júmọ̀ á ọ̀ràn yà lórí yín nù ẹ jẹ́ kí wọ́n sálámà júmọ̀ kẹ́ tó ṣe gbọ́ọ̀rọ̀ tì yín rákà méjì lọ́la òde tí í ṣe ọjọ́ kẹtàlélógún velikọ́dà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà oníwà síta gbangba tí a kò ní húdàn ọ̀bùṣọ yóò wáyé tó jẹ́ ọjọ́ sátidé àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù pẹ̀lú àkòrí ìgbàgbọ́ ahlùsùnà wàlìjẹ̀mára ní ògbómọ̀ṣọ́ central mosque ọjàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa wáyé pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógúnmọ̀ṣọ́ tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ níbi wáàzì náà àwa tí a gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì fi san wá ní ẹ̀san lórí yóò sì jẹ́ ká tún lè máa mú lò insha allah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti aláṣẹ àti olùdásílẹ̀ ìmọ̀dúnà center nípa abẹ́ẹ̀dẹ́ lógún ọ̀sẹ̀ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà pẹ̀lú broda abdulwadud tí wọ́n lè jọ kọ́ orin wa jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ lòun ló kọ́ mi inshàlá a máa pàdé ní ọjọ́ mẹ́jọ fún ọ̀tún ètò yìí títí gbà náà subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum